báwo dẹ̀ ni. very well thank you. kò bínú mọ́. mo ti bá sọ̀rọ̀. òṣì òṣì òyìn olóhùn àtúntì ẹ̀ náà ṣe mm-hmm. ẹ̀ so ìgbà wo ló lóun fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. ẹ nà án. iṣẹ́ ah, iṣẹ́ tó wá fún interview fún of course. Mm-hmm. Ah, ó sọ bíi pé ìnú ó ó sọ pé òun ní interest mi. Ah, ó ṣe máa lóun ò ní interest bí wọn náà ló sọ ọ sí oníkó bínú mọ́. bínú mọ́ then she should resume. Uh, see, my worry. You ti ṣe wọn bá tó lè ṣe, ó ṣe gan. Ọkọ fún mi ní àdírẹ́sì, màá lè lọ bá màá bẹ̀, màá lè pẹ̀tù sínú. Ẹni